الإسلام الذي جعل حقوق الرجال في الإسلام كثيرا قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب إلى آخر الآية حيث أوجب الله على المسلمين أن يحسنوا إلى جار قريبا أم بعيدا وسواء كان مسلما أو غير مسلم وهو من أعظم الحقوق على المسلم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله القاهر في بعض كلامه خير لأصحاب عند الله خيرهم بصاحبه وخير للجيران عند الله خيرهم بجاره صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه الكرام والتابعين والتابعيهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى وأحسنوا إلى جواركم وقد قال النبي صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجاه حتى ظننت أنه سيورثه وعن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم مجاره قال صلى الله عليه وسلم لا يؤمن عبد حتى يأمن جاره بوائقه حتى يأمن جاره بوائقه عباد الله يعلموا أن الإحسان إلى الجار قولا وعملا في حمايته وتامينه وستر عورته وحفظ سره ومشاركته في الخير ومواساته في مصائبه وأحزانه وتلبية دعوته وزيارته في الظروف الطبيعية وعيادته في حالة المرض منع الأذى عنه بجميع صوره ومساعدته في حل مشاكله وتعليمه العلم الشرعي ومصاحبه إلى المسجد ومصاحبته إلى المسجد ومصاحبته كذلك إلى مجالس العلم وإحسان ظن به والصبر على أذاه ومبادرته بالسلام وتشييع جنازته عند موته وغير ذلك أيها المسلمون عباد الله عن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول خصمين يوم القيامة جاران أخرجه أحمد والطبراني وعن أبي هريرة رضي الله عنه قال قيل للنبي صلى الله عليه وسلم إن فلانة تصوم النهار وتصوم الليلة وتؤذي جيرانها بلسانها فقال النبي صلى الله عليه وسلم لا خير فيها هي في النار قيل فإن فلانة تصلي المكتوبة وتصوم رمضان وتتصدق بأقوال من أقد ولا تؤذي أحدا بلسانها قال النبي صلى الله عليه وسلم هي في الجنة أخرجه الحاكم في مسنده وعن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يشكو جاره فقال اذهب فاصبر فأتاه مرتين أو ثلاثة فقال اذهب فاطرح متاعك في الطريق فطرح متاعه في الطريق فجعل الناس يسألونه ويخبرهم خير خبره فجعل الناس يجعنونه فعل الله به وفعل وفعل فجاء إليه جاره فقال له ارجع لا ترى مني شيئا تكرهه أخذ أبو داود وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره الحديث أخرجه البخاري عن أبي شريح الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن والله من لا يأمن جاره بواهقه قالوا يا رسول الله ما بواهقه قال شره أخرجه أبو داود في مسنده مسند صياحته وفي رواية لا يكون الرجل مؤمنا حتى يأمن جاره موابقه عباد الله هناك حديث أخرجه إمام مسلم بسنده عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بواهقه بواهقه أدعو فهم الله aláàánú aláforíjì ọ̀bọ̀ ọlọ́pẹ́ ọba tí ń ṣàánú wa ní gbogbo ìgbà tí ń rí jẹ òun náà mu àníṣàlẹ ìmọ̀sọpẹ́ fún bá a sì rí mu ọ̀pẹ́ tọ́ sí wa ọpẹ́ ní fún ọlọ́run bá lẹ́ẹ̀ka sí ọba tó ṣe pé ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀ ó ṣe é sí ọ̀rọ̀ àwa mùsùlùmí nípa pé a gbọ́dọ̀ máa pé láàrin ara wa ọ̀pọ̀ àjùlọ nínú àwọn ìwọ̀ èyí tó ṣe sí ọ̀rọ̀ àwa mùsùlùmí òun náà ni ìwà alámúlégbè. ẹni tá a jọ tirẹ ni. tá jọ ń gbé nílé kan lọ́ọ̀dẹ̀ kan náà lágboolé kan kan àwọn ìwọ̀ ètò ìpè ajẹ́ àbí tó wù ní ẹ̀ṣẹ̀ wa àwọn ìwọ̀ yìí pọ́n ìlọ́fà tí ọlọ́run bá bá lẹ́kẹ́ ọlá tó fi kà á sínú àwọn ojúṣe tí èmi àtẹ gbọ́dọ̀ ṣe inú sọ́ọ̀tù nìta ọlọ́run bá bá sọ pé ẹ máa jọ́sìn fún èmi ọlọ́run ẹ sì gbọ́dọ̀ mọ ohun kẹta papọ̀ mọ́ mi kẹ́ ẹ máa ṣe dáadáa sí àwọn òbí méjèèjì bákan náà o àwọn tó jẹ́ ẹ máa ṣe dáadáa sí wọn àwọn tó jẹ́ ọmọ òrukàn má yọ dáadáa wọlé bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ àwọn aláìní àti àwọn tó jẹ́ àwọn yín yálà àwọn tó jìnà ètò ẹgbẹ́ ọlọ́mọba rẹ̀ kẹ́lá ṣe é ní ọ̀rẹ́ musulmi mọ́ ọ̀tá jẹ́ mùsùlùmí ká ṣe dáadáa sí àwọn alámúlégbé wa wọ́n súnmọ́ ni àbí wọ́n jìnà wọ́n jẹ́ mùsùlùmí ni àbí wọ́n etí ẹ̀ṣẹ̀ mùsùlùmí nínú àwọn ìwọ̀ tí ń bẹ lọ́rùn àwa mùsùlùmí òun náà ní ká wa aládùúgbò wa àsọyìn ọlọ́mọba nínú ìjọsìn àti pé sallallahu alaihi tí ọlọ́run bá ṣe ní pẹ̀lú ẹni tó sọ nínú ọ̀kan náà rẹ̀ báyìí pé ẹni tó lóore jù nínú ọ̀rẹ́ òun náà lẹ́sẹ̀ ìpé máa ń ṣe dáadáa sí ọ̀rẹ́ rẹ̀ ẹni tó lóore jù nínú alámúlégbé òun náà lẹ́sẹ̀ máa ń dáadáa sálámúlégbé rẹ̀ kí àti ọlọ́ba ọlọ́ba àwọn ra ọ̀sán ìpáyà ọlọ́run bá máa jẹ ọwọ́ wa ọdọwọ́ mi ọdọwọ́ ẹ̀yin náà lóòrèkóòrè nígbàkúgbà a gbọ́dọ̀ fi ìpáyà ọlọ́mọ ọba lẹ̀ ìpáyà ọlọ́mọ ọba yìí òun ni nǹkan kan tó ṣe pé yóò ti sábàbí tí èmi àti ẹ̀ta àbìjọ orí àdìjẹ́ wa ẹni

ẹ̀gúsí ni lọ́sùn èyí lọ́sì yìí bí ó ti máa wá sọ́ra fún ẹ̀gún kó má bàa gun tí ó fi rí kọjá láàrin ẹ̀gún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìpáyọ̀ ọlọ́run ọba rí nínú ilé ayé wà yìí ọlọ́run ọba bá lékè ọlá ń láṣẹ pé ká dáadáa àwọn alámúlégbé wa wa láti máa nípa pé kó mójútó dáadáa ṣíṣe sáwọn alámúlégbé rẹ̀ àwọn ará àdúgbò rẹ̀ títí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò lè mú nǹkan yìí mọ́ra mọ́ àtùgbà tó padà fi tó àwọn àdéhùn mọ̀ létí nínú sọ́yìn Bukhari ní àdéhùn six thousand and fourteen àti sọ́yìn Muslim ní àdéhùn two thousand six hundred and thirty five ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé. ما زال جبريل يوصيني بالكتاب جبريل ọmọ ayọ̀gbọ̀magbó títí àwọn àṣọ àsọtẹ́lẹ̀ fún mi nípa pé àwọn alámúlégbè rẹ dáadáa dọwọ́ wọn dáadáa dọwọ́ rẹ kò ṣe sí wọn àwọn ará rẹ ọgbọ́dọ̀ máa ṣe dáadáa wọn lẹ́bí sọ pé ń sọ wà lẹ́sọ̀ débi pé àbí okwu kan bẹ táàjọ jẹ láàrin ara wa èmi àtàwọn ará àdúgbò wa pé bóyá àjọ jogún ara wa ni oúnjẹ ọlọ́run bá ń sọ yìí fún wa pé tìbí ń sáà ń jà mí láàmú ni pé dáadáa jọ̀wọ́ mi o tí mo gbọ́dọ̀ sí máa ń sáwọn alábùlégbè mi ọba alásọ̀dà olóńtí ọlọ́run bá sọ báyìí wípé yóò bí ààrẹ ara ẹni yóò tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ ìkẹyìn kó yá máa ṣàpọ́nlé alámúlégbé rẹ̀ àti àwọn alámúlégbé wa àgbọ̀dọ̀ kojú rẹ̀ náà wọn ọ̀rọ̀ owó àgbọ̀dọ̀ jẹ́ pé bá ń bá mú lórí mo yó kí ìmọ̀ pípé ń pọmọ ẹnì kọ̀ọ̀kan táwọn ẹlẹ́sìn mi bá ń ṣerú ẹ̀ àwọn àṣà jẹ́ mùsùlùmí àlẹ́tọ̀ síbẹ̀ àwọn tó jẹ́ àwọn alámúlégbé wa àgbọ̀dọ̀ máa ṣe dáadáa sí wọn lóòrèkóòrè dáadáa ọ̀rọ̀ dáadáa wà àti dáadáa ìṣesí agbọ́dọ̀ máa ṣe é fún wọn nàbí Muhammad sallallahu alaihi wa sallam nínú àdìsí mi tó gún régé ó ní pé la yu'minu abdun hatta ya'manu jaruhu bawa'iqah ẹrú sì kí wọn lè tí ìgbọ́nà wọn bá gbọ́ títí tó fi jẹ́ pé alámúlégbé rẹ̀ yóò fọkàn tán níbi agbowó tó lè yẹ wà látọ̀dọ̀ látọwọ́ rẹ̀ yóò fọkàn balẹ̀ sí pé kò lè sàbùkù kankan fóun irú ẹni bẹ́ẹ̀ ilé ẹ̀ náà máa pè ní alámúlégbé olùgbàgbọ́ òdodo ká ṣe dáadáa sáwọn alámúlégbé wa nínú ọ̀rọ̀ nínú ṣẹ́sí níbi ìbáwọn lò níbi ìjẹ́ kí wọ́n fọkàn balẹ̀ sí wa ìmọ̀ adáàbòbò ọmọlúwàbí wọn ìmọ̀ adáàbòbò ìhòòhò wọn ìmọ̀ asọ́ ẹ̀mí wọn bákan náà ìmọ̀ asọ́ dúkìá wọn ìmọ̀ abáwọn lò níbi gbogbo ohun tó jẹmọ́ dáadáa ká jọ máa bára wa ṣe bákan náà nígbà tí ọdún bá ṣẹlẹ̀ sí yálà ó jẹ́ mùsùlùmí náà bí kèsè mùsùlùmí ká bá kẹ́dùn níbi aburú rẹ̀ ká sì jẹ́ pé tí bá ń banújẹ́ ká kí pẹ̀lú ìbànújẹ́ ètò ìfọlọ́wọ́n bá fi kàn án yìí bákan náà nínú àwọn dáadáa sáà máa ń ṣe sáwọn aládùúgbò wa òun náà ní ká jẹ́ nìkan tó ṣe pé tó bá pè wá síbi àpèjẹ ká dà lóhùn tapà jùlọ nígbà tó bá sì jẹ́ pé àbáráyé rẹ̀ tá a bá ti wá ráyè rẹ̀ ká sọ gbólóhùn tó dáa.

tí apolongo ìsìláàmù fún tọ́lọ́mọba ní pé kó wù ú òye ńlá ni tí ọ̀bá wù ú kìí ṣe tìpátì kúrúkù bákan náà nígbà tí bá ń sáré kájẹ́ nìkan tá lọ bẹ́ẹ̀ wò alámúlégbé wa ará àdúgbò wa nínú ojúṣe ilé epo jẹ wá ni pàápàá jùlọ ńgbà tá a bá mọ̀ fáárẹ̀ ń ṣe ká wáàyè láti lọ sábẹ̀wò rẹ̀ ìhun tá a bá fẹ́ ráyè ká fi ẹ̀hónú hàn nípa pé ká fi ìbànújẹ́ hàn lórí pé ọmọ ṣe o ti ń wá bí ọ̀wọ́ nígbàtà rẹ̀ ń ọ́ torí pé mímọ lọ bẹ́ẹ̀ wò nígbàtà rẹ̀ ṣe é ṣe lásán àtùgbàládà ọlọ́run bákan náà gbogbo oṣù wa a kọjú rẹ̀ tá a gbọ́dọ̀ jẹ́ wọ́n ṣe é lónìí sùtá yòówù tó lè wá látọ̀dọ̀ ẹlòmíì bákan agbọ́dọ̀ sẹ́nìkan tẹ́ pa máa ṣe dáadáa sí níbi gbogbo àwọn àdẹ́wò èyí tó bá yẹ kó bá kàn án tó bá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro agbọ́dọ̀ rìn lọ́wọ́ lórí ẹ̀ bákan náà tá a bá ní ìmọ̀ ẹ̀sìn lọ́dọ̀ ojúṣe wa ni pé ká kọ ní ìmọ̀ ẹ̀sìn yẹn torí pé tóun náà bá mọ ìmọ̀ ẹ̀sìn oore ni ó jẹ fún ni ó jẹ fáwa náà bákan náà ká máa jẹ́ nìkan tó ipá máa rẹ̀ lọ́wọ́ láti jẹ́ pé ká máa bá sọ̀rọ̀ láti jẹ́ pé ká jọ máa wá mọ́sálásì láti máa pèrè ọlọ́run nígbà tó bá jẹ́ mùsùlùmí tí èyí bá ṣe mùsùlùmí àtàlẹ́ fún wa pé a gbọ́dọ̀ kọ́kọ́ máa pè sínú Islam ìgbé sínú Islam tó bá wọlé yọ̀ọ́sẹ̀ tó fakọ́ wá sí mọ́sálásí bákan nínú ojúṣe wa èyí tí àwọn ará àdúgbò wa jẹ wá òun náà ní kájẹ́nìkà tá a máa polongo pé wọ́n ń ṣe wọ́n sọ̀rọ̀ ọlọ́run ọba níbi báyìí wọ́n náà lọ́ọ́bẹ̀ tó ọ̀bá lè ráyè jẹ́ àjọ lọ bákan náà ká sì máa ro dáadáa pẹ̀lú rẹ̀ èrò dáadáa ní ká máa ní lápọ̀wọ́ rẹ̀ ká má máa wò bóyá yóò ti wá láboyún kẹta bí èsì pé dáadáa ní ká máa sí irú ẹni bẹ́ẹ̀ bákan náà a gbọ́dọ̀ máa ṣe sùúrù lórí àwọn sùtá wa alámúlégbé wa àwọn sùtá kéékèèké tá a bá ń rí pẹ̀lú ẹ̀ a gbọ́dọ̀ máa ṣe sùúrù pẹ̀lú rẹ̀ a ti gbọ́dọ̀ wá pé yóò àwa mùsùlùmí ọ̀gbọ́dọ̀ níbẹ̀ bákan náà agbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pa agbọ́dọ̀ máa ń ẹwọ́ sálámọ̀ sí nígbà tá a bá pàdé rẹ̀ tá a bá jọ ríra ká sálámọ̀ sí aládùúgbò wa pàápàá jùlọ tó bá jẹ́ mùsùlùmí tó bá sì sálámọ̀ sí wa kájà lóhùn sálámà tó bá tó bá gbé bá ṣe mùsùlùmí tá a gbé alólè ti tábì ni ó ń ṣe ọlọ́run bá ti kọ́ wa lẹ́kọ̀ọ́ bóun láti ṣe fẹ́ntì kó jẹ́ alólè ti táà tí wọ́n ẹni bẹ́ẹ̀ bá sálámọ̀ sí wa àwọn olùmọ̀ àní sọlá ibi tó bá yẹ wa kó sálámà bẹ́ẹ̀ dáadáa kò sí ohun tó burú fún wa láti dáhùn sálámà padà ṣùgbọ́n wọ̀ gbọ́dọ̀ kọ́kọ́ dáhùn kọ́kọ́ sálámà sí ni wọlé ṣùgbọ́n tó bá sálámà sí wa tá a fi kó sá dáadáa yàtọ̀ síbi àwọn ti ń sa tó ń ọlọ́run tó ń ọlọ́run bá fi Muhammad akú kọ́ máa jẹ́ òun ni ó sọ pé wà á lè kọ́m a ti ṣe sinmi gẹ́lẹ́ kọ́ máa bẹ́yìn náà ṣùgbọ́n àwọn olùmọ̀mí wọ́n sọ̀rọ̀ ìpè tá a bá mọ̀ kó wọ́n bá ṣe dáadáa pàápàá jùlọ àwọn áàrùn ìpìtà aláǹfààní ká dá wọn lóhùn náà ní dáadáa ṣùgbọ́n èèwọ̀ ni a gbọ́dọ̀ kọ́kọ́ sálámọ̀ sí wọn nínú òfin Islam lẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹ̀kọ́kọ́ máa máa yára ẹ̀kọ́kọ́ máa jẹ́ nìkẹ́kẹ́ ẹgbẹ́ máa sálámọ̀ sáwọn ẹ gbọ́dọ̀ kọ́kọ́ máa sálámà sí wọn èèwọ̀ ni ṣùgbọ́n o irú àwọn ẹni tọ́wọ́ ajẹ́pọ́n bá wá sálámà sí wọn tí wọ́n bá sá dáadáa kò sí ohun tó burú bẹ́ẹ̀ káwa náà dáwọn òbí ti dáadáa tàbá sì dó lórí agbọ́n ìjà níbi Muhammad sallallahu alaihi wasallam tó fi wá sí nípa pé ìdá àkọọ́lẹ̀ àrùn kìtàbí assalamu alaikum tí àrùn kìtàbí bá já tọ́bá sálámà sí yín kẹ sọ pé wà àlẹ́ yìí kọ́ kẹ gbólóhùn wa lẹ́yìn tọ̀hún bàbá dúró níbẹ̀ náà kò sí nǹkan kan ṣùgbọ́n àwọn tí èsì alólùkìtà ẹni wọn bá jẹ́lẹ̀ bọ ìtọ́lọ́mọ rẹ̀ ọba dùn ọba dùn gbọ́ létí èèwọ̀ ní kájáwé ẹni bẹ́ẹ̀ kájà lóhùn padà rárá àgbọ̀dọ̀ kọ́ sálámọ̀ sí bákan náà bọ́ bá sì sálámọ̀ sí wíwá àgbọ̀dọ̀ dá lóhùn sálámọ̀ nígbà tó bá jẹ́ ẹlẹ́bọ nínú àwọn ẹ̀kọ́ ta gbọ́dọ̀ ní sáládùúgbò wa ní tí èèbá ti ṣe mùsùlùmí ọlọ́wọ́ ẹgbẹ́ mùsùlùmí ni asálámọ̀ sí kóhun náà sálámọ̀ sí wa padà kọ́ sálámọ̀ sí wa káwọn náà dáhùn sálámọ̀ rẹ̀ nínú ìwọ̀ ìṣe ipa jẹra wa ni o bákan náà tí wọn ní bẹ́ẹ̀ tọ́nà bá ní ọ papòdà ìwọ̀ tí ń bẹ fún wa náà ní ká bá a dé tẹ́ o àtàwọn ìwọ̀ míì èyí tí ká àdébí wa Muhammad sallallahu alaihi wasallam tí ń sọ nípa ìwọ̀ tí ń bẹ fara àdúgbò àwọn aṣáájú olùgbàgbọ́ òdodo ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí lọ́wọ́ nípa afẹ́ká ṣe dáadáa sáwọn alámúlégbé wa àwọn ará àdúgbò wa ànábì Muhammad sallallahu alaihi wa sallam nínú àdìsí kẹsí àfa okúkọ tó gbọnà àmì ìbá àgbà alátọdọ rẹ olóńsì Ọlọ́run ọba sọ báyìí wípé awọlù ọsùnmáàni yawm al-qiyama jàrá àwọn méjì àkọ́kọ́ tí wọ́n ni o alámúlégbé tó ti pé ó yẹ ká pè sínú ìsìláàmù táwọn ò nira alámúlégbé lè ká máa ta nira ó ṣe é tó bá jẹ́ wíra lòkè yáàmà ó lè bá wa ṣe fàǹfà pé lágbájá àjọ ń gbé nì kò sì polongo ìsìláàmù fún mi tàmẹ́dù àjọ ń gbé nì tásìkò òun bá tó kò sí wà sí rẹ̀ fún pété mi náà ká lọ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sáláfúlégbé lè bá wa fà tó jẹ́ wíra lòkè yáàmà lẹ́nu àwọn Muhammad sallallahu alaihi wasallam nínú àdìsí ó ní kí wọ́n fi ń sọ náà bá pé inna fulana tasumu an-nahara wa taqumu al-layla arákùnrin kan bẹ̀ tó wá jẹ́ pé arákùnrin yìí ní máa ń fi ọ̀sẹ̀ rẹ̀ gbáwẹ̀ ní sì máa ń fi òru rẹ̀ ní máa fi dìde lóru ọ̀tún dìde ránà ha ni ha ṣùgbọ́n àwọn ará àdúgbò rẹ̀ ọ̀rọ̀ ogun ni máa ń sọ sí àwọn ará àdúgbò rẹ̀ àlẹ́bíà Muhammad sọ́dà sọ̀tọ̀ pé láàkọ́ ìrọ̀ fi hà irú ẹni yìí kò sóore lára rẹ̀ o ìyá ti nà ó ń sọ náà bá sọ pé tí wọ́n ń sọ nípa rẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam nípa pé arábìnrin yẹn ọjọ́ nìkan tó ń mójútó àwẹ̀ dáadáa máa ń gbà lọ́sàn-án kò lè má gbàwẹ̀ mọ́ndé àtọ́sẹ̀ àtàwọn àwẹ̀ súnà bẹ́ẹ̀ sì ni pé lóru kò lè má dìde dé olóru ṣùgbọ́n ọ̀rọ̀ sọkúsọ ni máa ń sọ sáwọn ará àwọn alámúlégbé rẹ̀ ó ń sọ ọlọ́run bá ní pé kò sóore lára arábìnrin yẹn o kódà ìjà fìlà ìlú náà lọ wọ́n tún béèrè lọ́wọ́ sí ọlọ́run níbi àdìsí yìí náà bákan náà ibi arábìnrin mi ń bẹ̀ yìí máa ń fi wákàtí mara àrùn ní tiẹ̀ yẹni gbogbo èwu rẹ̀ kí n òun wákàtí mara àrùn mójútó ọ̀tẹ̀súnmù Ramadan títí ń gbára Ramadan rẹ̀ yẹni pé àwọn àwẹ̀ kò mọ́ lẹ́yìn gbára Ramadan ọ̀tàtà sọ́jàkú mi àfíìsì ṣùgbọ́n àwọn oúnjẹ tó bá nílé ọ̀là àtúndì ahàrà bìtẹ́sánì ha kèésì ní ẹnìkankan lára kèé sọ̀tọ̀ fúnṣọ fáwọn ará àdúgbò rẹ̀ rárá àwọn alámúlégbé rẹ àlébí ọmọ hamusa alasọsọ báyìí pé ìjà fìdí jẹnì náà àlùjẹ́nà lélẹ́yìn lọ ká lè mọ̀ nípa pé fi dáadáa àdúgbò ó sì àwọn ni wọ́n gbà wá nínú mùsẹ́dáàkì wọn nínú ní seven thousand two oh five tí àwọn bakana afọ àbúrò rọ ọlọ́kùnrin kẹwàá lọ́jọ́ kan ọwọ́ bá nàbí Muhammad sallallahu alaihi wasallam nípa ará àdúgbò rẹ̀ kan alámúlégbè rẹ̀ kan bẹ́ẹ̀ni yẹn ti ní ńlá tó oúnjẹ náà sọ pé máa lọ sùúrù pẹ̀lú nígbà wa padà wà lẹ́lẹ̀ kejì tàbí lẹ́ẹ̀kẹta òun sọ náà bá sọ báyìí pé ha máa lọ tọ́tọ̀ ha màtá àkàfi tọ́lé àwọn ẹrù rẹ lọ gbé sí ojú ọ̀nà ọba gbé ẹrù rẹ ńlò tó bá lọ gbé sójú ọ̀nà bàjá lọ mẹ́sẹ̀ tàdú ní ẹrù pẹ̀lú bírù hùm kọ́bà lọ hù àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí wọ́n bá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ lọ rẹ̀ pé kí tó kú ẹrù rẹ jáde tó ìṣèlú sàlàyé pé alámúlégbè mi ò jẹ́ ń gbádùn òun ní nímílà alámúlégbè mi ní nímílà ọ̀já ara nẹ́ẹ̀sì yẹ̀dẹ̀ àánú nẹ̀hu wọ́n ní alámúlégbè àwọn yẹn bẹ́ẹ̀ sí ṣépè wọ́n bẹ̀rẹ̀ sí láàánú rẹ̀ fún àlọ́lọ́ òbí wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé ọlọ́run bó ṣe báyìí fún títí alámúlégbè yìí náà fi wá gbọ́ ọ̀rọ̀ yìí tó fi wá bá ẹni yìí ó sì sọ fún pé dákùn máa bọ̀ wá padà òòtú yìí nira kankan òòtú rí pẹ̀lú mímọ́ afọwọ́ Abu Dawud iná ni wọ́n gbé àdéhùn jáde nínú súnẹ́nu wọn ní àdéhùn five thousand one hundred and fifty three kí la fẹ́ ló bí àdéhùn òun náà ni pé ń gbà mí máa ń bẹ alámúlẹ́bí a máa ṣèyàn léèmọ̀ a máa ṣèyàn sùtá tí sùtá ni wọ́n wá ń lé débi pé yóò fi ilé yóò fi súyà àfi inú ẹ̀kọ́ ń gbà mí téèyàn bá kó jáde fún un téèyàn bọ́ ọ̀ta fún un àtúndè jẹ́ ìgbà wípé náà ọ̀rẹ́ rẹ̀ yìí jáde kó ń lé orí pé bọ̀ àwọn ọmọ àjọ gbélé mọ̀ fún ara rẹ̀ lọ́wọ́ alámúlégbé rẹ̀ tó sì padà ní ọmọ àbọ̀ wá padà fóun ò tún kó ìlera kankan bá a mọ́ láyé òun àfáwà bó rẹ̀ rà ó tún sàlàyé fún wa nínú àdéhùn tó gbajúmọ̀ nínú sọ ìbùkọ́rí olóńtí ọlọ́run bá sọ báyìí pé mọ̀kánà yóò mú bíi láìwọlé yóò mú ààrẹ ẹni yóò tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kẹyìn fọ́lá yóò fi jẹ ọ̀rọ̀ ọgbọ́dọ̀ ní alámúlégbé rẹ̀ ọgbọ́dọ̀ ní lára lábọ́tí ọmọ Ọgbọdọ ní ilá o tí àwọn alámúlégbé wa àgbọ́dọ̀ ní wọn la tí wọn bá sùn lóru àwa wá jẹ́ nìkan tí gbogbo òru wa làwọn wọn sùn nínú ìnira tó lé iná ìdílé yìí wa àgbọ́dọ̀ wa ní káwá wo àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí wa tó ti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbádùgbò tí wọn ò sì já gbádùn wa òun náà ni pé wọ́n ń ṣe fún wa yìí wọ́n ń ṣe wá ń sùn tani wọ́n sì hàn wá léèmà tẹ́ni àti ẹ bá mọ̀ nípa pé alámúlédé ẹni èèyàn gbọ́dọ̀ máa hàn ẹ́ èèyàn gbọ́dọ̀ fara ní débi pé ó ṣe ọlọ́run ọba sàlàyé nípa pé bá a jọ múlé omi kota tèmi ti ń sàn tí bá ń sàn lọ títí tí wọ́n lọ dá ohun sọ́dọ̀ o. a gbọ́dọ̀ jọ bára wa sọ tó fi wá jẹ́ pé ní fara ní òun ní òsì gbọ́dọ̀ fara ní mí ó sọ náà bá sọ ọ́ débi pé ògiri ilé mi kò gbọ́dọ̀ di ilé ibi tí atẹ́gùn gbà wọlé títí ilé tiẹ̀ atẹ́gùn ọ̀wá ní gbà wọlé ọ̀dọ́ tiẹ̀ mọ́ mo ní ìlànà o àfọwà wa lọ́sọ̀dà níbi àwọn ọmọ sọ̀rọ̀ ó ní pé kìí sọ olùgbàgbọ́ òdodo ọkọ̀ọ̀lọ́wọ̀n bá bóra ó ń sọ ọlọ́run bá ní wílẹ̀ o láyé ominú wọ́lọ́ kìí sọ olùgbàgbọ́ òdodo ọkọ̀ọ̀lọ́wọ̀n bá bóra ominú wọ́lọ́ kìí sọ olùgbàgbọ́ òdodo ọkọ̀ọ̀lọ́wọ̀n bá wọn là yá àmọ́nu àwọn sàábé ní ọmọ wọn ni pé ya Rasulullah má bà wà ikú o kí ni bà wà ikú rẹ ọ̀rẹ́ ṣọ́gun o ànábì ní pé òun náà ní sùtá tó bá ti ń kan rẹ òun bá ń torí ló ń búra pé ó kò í ṣe òdodo nínú wa mi pé ọkùnrin kí o lè òdodo láéláé àṣà àyà àmàlẹ̀ já òhò bàwà yọpa sí ti alámúlégbé rẹ̀ tókàn yóò fi balẹ̀ pé kò lè sòun sùn támọ́ láéláé irú ẹni yóò lè sòun sùn táfẹ̀ ká kò lè sòun láburú rárá irú ẹni bẹ́ẹ̀ ìgbà yẹn ni ó tó jólúgbàgbọ́ òdodo nínú ẹgbà wa mi tí a fáwọn abóyọ ọgbà wa ó ń sọ láwọn bá tiẹ̀ wá sọ pátápátá ó ní pé láyé dé kó ló lè jẹ́ ńlá kò ní wà o máa la ya àmọ́ ló já rògbò ẹni tó ṣe pé alámúlégbé rẹ̀ ọ̀fọ́ kan balẹ̀ sí nítorí aburú tó wà lọ́wọ́ ẹ̀ eléyìí agbọ́dọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀wò bí ń sọ náà bá ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀wò báwa mùsùlùmí ti ń bá àwọn èèyàn lò agbọ́dọ̀ jẹ́ nìkan tó pé ká bá àwọn èèyàn lò pẹ̀lú dáadáa ká wa àtàkọ́ wa rí bẹ́ẹ̀ ṣíṣe là ń fi sùtà àti ń kẹ̀wọ̀n àwọn eléyìí agbọ́dọ̀ ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ lọ́rọ̀ pàjọ́ ń ìjọ wa gbájọ wà ládùúgbò wa a gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn wa lẹ́gbẹ̀ẹ́ wa yálà wọ́n jẹ́ mùsùlùmí mùsùlùmí ọkàn wọn sì máa balẹ̀ pé ní aburú kankan nígbà táwọn ní ti mọ aburú kankan Muhammad sallallahu alaihi wa sallam lọ́jọ́ kan pé ní sá alimusulima pé ẹ̀yin obìnrin olùgbàgbọ́ òdodo ó sọ kílíà rẹ̀ yẹn gbé gbogbo ọwọ́ tó bá rẹ pé obìnrin olùgbàgbọ́ òdodo lọ jẹ́ mùsùlùmá ni ọ́ dáadáa kìrọ́ ìjà ọ̀rọ̀ sí ha má ṣe jẹ́ nìkan tó yẹ pé ó rí ààrẹ lálálùgbò alámúlégbè ọ wà máa wá fojú rí náà kékeré kan tó ṣe sára lámúlégbè ẹgbẹ́ rẹ wọ̀lá ṣá kódà kó pé nǹkan kínkínní rẹ ṣé àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ pé fèrèsìnà ṣá òun náà ni èjìká ẹran tí ò wá sí ẹran ń bẹ̀ rárá tó yẹ pé eegun ni tó yẹ pé tó bá gbé fálámúlégbè rẹ yóò máa fẹyín tí tóun ní wọ́n ti ẹ̀fí rí nǹkan kan jẹ bí èsùn dípò tí ó wàá sùn lébi tó wá wo gbé gbé fún ní ilé gbé fún gbé fún náà yóò sọ nǹkan kan pọ́lá òòrè náà ló ti ṣe má fojú rẹ má fojú rẹ náà má pàájù lọ àtàjọ́bìnrin tí òṣìṣẹ́ ọlọ́run bá ń dojúkọ yìí ọmọ ìyá rẹ wá lóbìnrin ẹgbẹ́ rẹ dákun fún mi níyọ díẹ̀ ọ̀gbọ́dọ̀ wò ó pé kí yọ kí ni mí ní tàbí dákun fún mi ń sanẹ́ ni ọ̀gbọ́dọ̀ kọ́ tàbí bẹ́ẹ̀ tiẹ̀ wá wò pé ah, oúnjẹ wá jẹ yìí iṣu lónìí méjì náà ló kún òun sì ń lọ́nu mọ́lẹ̀ ń pa ọ̀gbọ́dọ̀ gbé wàhálà ọkọ méjì

ọ̀jáàrú náà wò hapun aláwọn onígbè kan bẹ èyí tó ṣe pé òun ó ní ẹ̀tọ́ lórí wa ẹ̀tọ́ ẹ̀yọ̀ kan pé wọ́n wá adínẹ́lì jìrà òun sì ní aláwọn onígbè tó kéré jùlọ ọ̀jáàrú náà wò akọ́ aláwọn onígbè kan sì ń bẹ ṣe pé ìwọ̀ méjì lòun ní ṣe kan náà sàdá wọ́n ní pé fàámà lẹ́dí láwùú akùn wà hídún ẹni tó ní ìwẹ̀ ẹyọ lọ́rùn wa òun náà ní pàjáwò mushrikun alámúlégbé tó ọ̀sẹ̀bọ ni ṣùgbọ́n ní ìwẹ̀ lọ́rùn wa kí ni wọ́n náà àjọ ń gbé àjọ wà ládùúgbò ọjà alámúlégbé wa ìwọ̀ yìí ń lọ́rùn wa sí a gbọ́dọ̀ pé ní ìwọ̀ ṣùgbọ́n tó ní ìwọ̀ méjì lọ́rùn wa fàjárù muslim òun náà lẹ́nu tó bá jẹ́ mùsùlùmí ọmọ ọ̀yá wa báwo hakùn islam wà hakùn ìjìwà ó ní ìwọ̀ ọgbà àjọ jẹ́ mùsùlùmí ó ní lọ́rùn èyí tí àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam pé hakùn muslim alẹ́ni muslim hamson níbi ẹ̀mí ẹgbà wa mi títọ́n ìwọ̀ mùsùlùmí kan sí mùsùlùmí kejì márùn ni o níbi ẹgbà mi mẹ́fà ni o àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí a pé fóun yàtọ̀ sí ìwọ kejì tó wá jẹ́ hápòlì tìwá pàjọ jẹ́ alámúlégbé wàá mọ̀ lẹ́ni láwùsọ aláṣọ gbogbo ẹni tó ní ìwọ̀ mẹ́ta lọ́rùn wa rahim ẹni pé atúwájọ jẹ́ ẹ̀jẹ̀ kan náà ẹ̀jẹ̀ ló sì kẹta láwù rahim ó ní ẹ̀jẹ̀ dídí ó ní ìwọ̀ ẹ̀jẹ̀ ìwọ̀ pé ajọ ọjọ́ mọ̀lẹ́bí kan náà ó islam ọjọ́ mùsùlùmí bákan náà tún jẹ́ ó tún ní ìwọ̀ ọkọ̀ àtúnjọ ń jẹ́ aládùúgbò kan náà ó jẹ́ fáwọn olùmọ̀ wọ́n sọ pé àdéhùn ògúnrégé yẹn pé kò lálàáfíà pẹ̀lú rọ́ọ̀wì kan tó wà ń bẹ̀ alimohim ìtumọ̀ rẹ̀ ọlọ́làáfíà lọ́dọ̀ àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àfàwà sheikh nẹ́sìn Al-Albani bí wọ́n ti ṣàlàyé fún wa bí àdéhùn bí òṣèré lálàáfíà tó ní sánẹ́tì ó ní ìtumọ̀ nínú sẹ̀mí ayé nínú sílíṣàtì tọ̀yìn fáwọn wọ́n sọ ń bẹ̀ ní àdéhùn three thousand four hundred and ninety three bákan náà wọ́n fi àfa àwọn asán nìkan sẹ́rí wọ́n fi pé sún ìlà á nílì jà pé kí là ń pè ní alámúlégbè gan tá a ti sọ látòní títa bá fẹ́ sọ pé alámúlégbè wa alámúlégbè wa tẹ bá ti kíyèsí mi bí ìsìn ń pẹ lálàmúlégbè ní ń pa ládùúgbò bí ìsìn pa lálàmúlégbè ní ń pa ládùúgbò kí n ṣe ti wí o látara bí àwọn olùmọ̀ bí wọ́n ṣe pé kí là ń pè lálàmúlégbè gangan ni o àfa àwọn asán nìkan sẹ́rí àdéhìsì yìí níbi ẹgbà wá mi wọ́n lọ sàfihàn ẹ̀ lọ́ba àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n wá fi sàábé sí gbogbo àdéhùn tí wọ́n bá ti lọ sàfihàn yìí tí sábì bá lọ sàfihàn ẹ̀ bó ń ṣe ọlọ́run tí ọ̀dọ́ sọ pé sàábé kan sọ pé ó ń ṣe ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ àwọn máa ń torí àdéhùn ẹni mọ́lú sáàlù tó jẹ́ pẹ́gbẹ́ wọ ilé ìnà lálàáfíà lọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ṣùgbọ́n àgbà wa ó ní pé àrùbáyín nà dáárá àmọ́ àmọ́ òun ẹni tó ṣe pé ogójì ilé ń bẹ níwájú ẹ̀ alámúlégbé wa ni tàbá ka ogójì ilé síwájú wa alámúlégbé wa ni ló fi jẹ́ pé tí n bá ń pè lọ́ládùúgbò aládùúgbò aládùúgbò ká má gbọ́yé sí pé bóyá mo sì wí orí ìsínwì torí pé tàbá sọ pé a lè fẹ́ máa gbọ́yé sí pẹ́ni tí yàrá rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yàrá wa wọn ládùúgbò yóò máa yé wa pé á ah, oṣù bẹ́ẹ̀ lọ kàkà pàpà jùlọ bí asan ìbáṣu ti sọ ọ́ onígbà àrùbá yìí nà dára nà na níwájú ilé ogójì wà lẹ́yìn ilé ogójì wà àrùbá yìí yẹmí ni bàbá tún wọ ọ̀tún lé ń gbé ilé ogójì wà àrùbá yìí nà yẹsàrì bàbá tún wọ òsì ó lè má yè é di kápẹ́ ní aládùúgbò èèyàn torí pé aládùúgbò yìí ń a bá ka ilé ogójì sọ́tún ilé ogójì sósì tó jẹ́ pọ́wọ́ yìí bẹnu hadabul mufrad yẹnyẹn tí tí wọ́n ṣe ní àdìsí one oh nine tí àfa wa bá ń bá jù ló ń tẹ̀ àdìsí náà wa sallallahu alaihi wa sallam kò mùsùlùmí má jẹ́ ó ń sọ ọlọ́run bá tó bá yẹ pé kámi ń jẹ́rẹ́ mọ̀tà àlékún bìjìwá bìjáàrì yìí yàmọ̀lẹ́ ti yá ara mélòó mélòó alámúlégbè ká tó ṣe pé ìmájẹ kálámúlégbè kejì rẹ̀ ọwọ́lù jẹ́ náà látara wọn jọ gbára wọn ṣe lórílẹ̀ ayé ni o débi kálámúlégbè kejì ọmọ àtúbá ìgbé yára ìlú olúwa o àádá àgùlàkọ̀ bá àbà òdúwù ni ẹni yìí ó máa ń tilẹ̀kùn ilé rẹ̀ kéjì ráyè wọ bẹ́ẹ̀ ọ̀mọ́nà màrúfà òun gbogbo dáadáa tó yẹ kó tọwọ́ rẹ̀ wá sí mi ọmọ kọ̀ fún mi kò ṣeé fún mi yọ fà ṣe pé wọn ò ní fi jọ ráyè wọ àlùjẹ́ náà àwọn méjèèjì afa kọ́ ló jáde adágún fúrọ́dù wọn bákan náà jáde àwọn náà sára ikú ọlọ́run bá sọ báyìí pé wọ́n fi ọlọ́run ọlọ́run bá ní wọ́n béèrè pé ọlọ́run bá béèrè pé bóò ni ọ̀rọ̀ nípa àwọn sàbí sọ wáyé pé haramun èèwọ̀ làgbèrè ṣíṣe o àdọ́mọ̀ olùdáhùn wọ̀rọ̀ sóòlọ́ ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ló sì ṣe é léwọ́ o bàbá àlejò wa sọ báyìí pé tẹ́yìn ẹ̀ bá ti wá mọ̀ pé èèwọ̀ ni àgbèrè ṣíṣe the anyas the yarrojulu the ashiri niswaten kí èèyàn wá jẹ́ pé kọ́lọ̀ ọba obìnrin mẹ́wàá kọ́lọ̀ kọ́wọ́ máa lọ bẹ́yàn lófin mẹ́wàá fàgbèrè áá ọ̀yẹ̀rù lọ́hùnmẹ̀nà ń yẹ ní yàbí ìmúra sí jàrọ̀ o jàrì he irú ẹni bẹ́ẹ̀ ó burú irú ẹni bẹ́ẹ̀ ó lóore fún ju kọ́ wá jẹ pé alámúlégbé rẹ̀ ìyàwó rẹ̀ ní bá fàgbèrè dá ilá ìtọ̀mọ́ ẹ wà níbi ọmọ ẹ̀dẹ́

òun ló jẹ́ kí ìyàwó máa gbọ́rọ̀ sí lọ́jọ́ máa gbọ́rọ̀ sí lẹ́nu tọkọ máa wá wò pé a ah, àdálágbẹ́jẹ́ ṣe wọn àná o lẹ́yìn ọlọ́run a ah, fi lẹ́yìn náà ó tún fi ń ṣe gààrí tíra mi ìyàwó mi a ah, ó ṣe burú tó tẹ̀bẹ̀ tẹ bá dá sọ́rọ̀ báyìí ìṣe òun ní sì tún bo ìyàwó yìí mọ́lẹ̀ la ilaha illallah ẹgbẹ́ ohun tí Muhammad sallallahu alaihi wasallam sọ ó sọ ọlọ́run bá ń sọ nípa pé kí a sọ nípa àgbèrè ṣíṣe àwọn tàbí ọ̀sìn èméjì lórí ẹ̀ wọ́n ní pé haramu èèwọ̀ ni àbámọ̀hún lọ́hùn ọ̀rọ̀ tó ọlọ́ ọlọ́run bá tún ló ṣe é ó sọ ọlọ́run bá ti rí pé a ah, àkídà yé yín gbàgbọ́ yẹ ọwọ́ kéèyàn wá lọ bá obìnrin tójóbìnrin míì tí ẹ ṣaládùúgbò èèyàn mẹ́wàá kọ́lọ̀ ọba fagbẹ́rẹ̀ ọwọ́ alóore ní obìnrin ẹyọ kan tọ́wọ́ jẹ́ pé ìyàwó aládùúgbò alábùlégbè rẹ̀ ni ló ń tàn wíjọ́ yẹn jẹ́ wọ́n ń obìnrin bẹ́ẹ̀ ń bá ìmọ̀mọ́ ó sọ náà bọ̀ dákẹ́ ó ní pé kí n'i fẹ́ sọ nípa sárúkọ nípa kò lè jíjà bàbá olú haramu kí wọ́n jalè ni ó ọ̀rọ̀ mọ̀hànmọ́ wọn lọ sóòlọ̀ bá tó jíjà ló fi ṣe é ó sọ náà bá báyìí pé kí ọkùnrin kan kọ́ wá rí ilé mẹ́wàá kó gba bí Ìbàdàn lọ bí Èkó àwọn obìnrin tó kún ó lóore fún jùkọ́ máa wá bá obìnrin alámúlégbé rẹ̀ ìyàwó rẹ̀ alámúlégbé rẹ̀ ìyàwó rẹ̀ kọ́ máa wá bá àṣàgbèrè lọ ẹ̀wò bó ṣe burú tó tó sì jẹ́ pé òun lọ́wọ́ á kún àwùjọ èyí náà wà wà lónìí ọ̀gọ̀rọ̀ ń ṣe é tó sì jẹ́ pé ha aburú ọjọ́ gbèdà lòkè yàmà yọ lágbára gan yọ mọ̀ tó gbèdà sàrọ̀ ẹ̀ gbogbo ohun tó sóòkù yóò tù sí gbangba tó bá jẹ́ gbèdà lòkè yàmà ń ṣe wà fífún èmi àti ẹ̀yin pé ó gbẹ ẹni yòówù tó bá wà nírú kọ̀ǹdíṣàn báyìí ọ̀rẹ́ ó léwo tó bá jẹ́ gbọdọ̀ lòkè yáàmà ó gbé wá àgbèrè yìí òun ló lè jù sí kẹta lẹ́sẹ̀ síwájú ọlọ́run tá a bá yọ mo ń papọ̀ mọ́ ọlọ́run ọba tá a bá yọ ọ́ tán tá a sì yọ kéèyàn ọmọ ọmọ máa gbẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹgbẹ́ rẹ̀ tá a yọ ọ́ tán kéèyàn máa ṣàgbèrè lóṣù kẹta pàápàá jùlọ àgbèrè obìnrin tí ẹ̀jọ̀ jẹ́ aládùúgbò tí ẹ̀jọ̀ jẹ́ alábàágbé lèyẹn wà ń kì mọ́lẹ̀ ó léwo ó léwo ọlọ́mọdé ó léwu fún wa tó bá jẹ́ gbèdà lùkè yáàmà ànábìà muhammad sallallahu alaihi wa sallam bí ọ̀sẹ̀ ti parí rẹ̀ ó ní pé lẹ́yìn sáà ni mo mẹ́rin pé é sọ̀rọ̀ gbàgbọ́ òdodo ìlẹ́ni yẹ́sùbà ẹni tó ṣe pé ó yó tán wọ̀já òhò ọjà ìbọnì alámúlégbé rẹ̀ ebi sì ń pa òun òun yóò alámúlégbé rẹ̀ ó sùn níbi nínú ìgbà wa mí ànábìà muhammad sallallahu alaihi wa sallam sọ pé má àmọ̀ nàdé irú ẹni bí ò ní gbàgbọ́ sí mi wọ́n ń bá tàṣàbà ẹni tó fi pé òun sùn lẹ́ni tó yó wọ̀já òhújà nínú ìlàjà ẹni tó wá jẹ́ alámúlégbé rẹ̀ òun sì jẹ́ nìkan pé ebi sùn wá sílẹ̀ wúwà yá àyàmọ̀ bẹ́ẹ̀ ó sì mọ̀ pé ń so ṣùgbọ́n yẹ pé ó pé yóò tọ́lá ó pé lẹ́ni tẹ́bílé sùn àwa sì wá yó ń tiwa tó jẹ́ pé eléyìí agbọ́dọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ ká máa jẹ ọba ara wa dùn abẹ́lọ́hùn ọlọ́ọ̀bá kó jẹ́ kí a gbà wá àti ànẹ́bì sallallahu alaihi wasallam ó sì jẹ́ ká lè mú lò ó jẹ́ ká lè mú un الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين على رفع الله أشرف الإخوان محمد صلى الله عليه وسلم láti ẹ̀kọ́ lọ́pàá ara ẹ̀yàn pàdé ọ̀gbọ̀n lápapọ̀ ní ìlú ìjọjọ́ ẹ̀ka. Ta bá fẹ́ ṣàtúnṣe àwọn tí ń bàjẹ́ tó ń bàjẹ́ láwùjọ wa ọlẹ́kọ̀ọ́ àtìgbọ̀dọ̀fẹ̀kọ́ jẹ́ àtìgbọ̀dọ̀fẹ̀kọ́ lò. Gbogbo ọgbà yóò bàbá ẹni tó ṣe pé obìnrin alámúlégbè iná ní tì mọ́lẹ̀ obìnrin aládùúgbò iná ní tì mọ́lẹ̀ èèwọ̀ ni a gbọ́dọ̀ dáṣẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ẹ̀kọ́ a gbọ́dọ̀ fi ṣàtúnṣe rẹ̀ ìfẹ̀kọ́ ṣàtúnṣe rẹ̀ òun jọ jẹ́ pé a lọ́dọ̀ ọlọ́run a látara àwọn tá a torí ẹ̀ tó ṣe pé ẹni yìí ó rí ìyá ọkọ rẹ̀ tó ṣe pé alámúlégbé aládùúgbò rẹ̀ aládùúgbò ìyá yìí ní máa wà ní ìmọ́lẹ̀ gbogbo ìgbà arábìnrin yìí kí sì máa ń gbogbo kìíní gbogbo ìgbà ní gbogbo ìgbà ara rẹ̀ ọ̀bá lè mọ́ kàkà kó wá fi ẹ̀kọ́ kó fi lò ó ọ̀fẹ́ kọ́ lò ó kí ni ohun tó ṣe ohun tó ṣe náà ni pé nígbà tọ́wọ́ padà ní fọ́wọ́n tó jẹ́ ẹ̀wọ̀n àkọ́kọ́ ó gbé ọ̀rọ̀ kalẹ̀ lógidi fọ́kọ náà ní pé mo ní sọ fún yín ìyá yín ẹni báyìí báyìí báyìí báyìí báyìí ní máa wà ní ìmọ́lẹ̀ tí mi àti ẹ bá jọ gbọ́wọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ táà lè jọ ṣe sùúrù bẹ́ẹ̀ ta nínú àjámọ́ ni pé téèyàn bá wo bẹ́ẹ̀ mọ́ yẹn yẹn èèyàn ní bẹ́ẹ̀ ṣe sùúrù bẹ́ẹ̀ rárá ẹ̀tọ́jọ́ kan ní òṣè sùúrù ọgbọ́dọ̀ ya rẹ̀ lọ ó sì bí ọ̀rọ̀ náà lẹ́ lójú. ìyá ti mọ ibi tọ́rọ̀ ti wá ìyá sì fi gbogbo ohun téèyàn fi bọ́ lọ́wọ́ ọmọ iná lè búra pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n òun ti wọ́n gbé ha jí kọ́kọ́ lé kọ̀lọ̀kọ̀lọ̀ jìnnà kí n tó bá díẹ̀ wí. lẹ́yìn pàtó sọ ọ́ fẹ́ tó fi gbogbo ohun tó lè fi búra fọ́mọ ọmọ gbà pé bóyá ìyàwó mi rí fún mi lórí tàbọ̀ parọ́ mọ́ ìyá mi ọkọ ń fẹ́ láàrin èméjì ọ padà sọ́dọ̀ ìyàwó bẹ́ẹ̀ ìyàwó ń bọ́lọ́wọ́ bá búra pé ń parọ́ ó ṣe jẹ́ náà ni ọkọ tó ń pa àlọ́dọ̀ ìyá ìyá ń bèrè pé ta ló sọ̀rọ̀ yìí fún ọgá nígbà tára ọkọ̀ ọ̀gbà mọ́ òun la ọ̀rọ̀ mọ́lẹ̀ pé báyìí nígbà lọ sọ̀rọ̀ yìí láti jọ náà wo pé gbogbo ọmọ ń mo lè mo gbọ́dọ̀ ta yìí jẹ́ ìyàwó ọmọ mi láéláé ó tó fi ìdí tó padà kúrò lọ́dọ̀ ọmọ rẹ̀ pátápátá wọ́n jọ túkájò lórí ohun tí ń sọ yìí inú olówó ayé náà ló ti ṣẹlẹ̀ gbogbo ohun yòówù tá a bá rí láburú ọgbà ẹ̀kọ́ tá gbọ́dọ̀ fi ṣàtúnṣe rẹ̀ tó bá gbọ́dọ̀ fi ohun tó jábúrò àgbọ́dọ̀ fi lẹ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń ṣe irú àwọn aburú yìí láwùjọ tó jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ àwọn obìnrin ilé ilé ni wọ́n ń kì mọ́lẹ̀ káàkiri mo ní òpa àmọ̀dájọ́ rẹ̀ ní Islam tó àgbà ẹjẹ́ ń sọ̀dájọ́ rẹ̀ fún wa ẹni ọba ẹjọ́ ọkùnrin tó ti níyàwó ńlé fọ́bẹ̀rẹ̀ bí kí obìnrin mọ́lẹ̀ yálà obìnrin yẹn ó ti níyà ó ti lọ́kọ tàbí kè lọ́kọ èyí tẹgbà ń ni wọ́n nà tọ̀wọ́ inú tó wọ́n rí mọ́lẹ̀ ni wọ́n rí mọ́lẹ̀ dé ilẹ̀ tí ò nílé rárá wọ́n wà á lóko wípé ohun táwọn ń ṣe yìí ọlọ́run bá ló fi rán wọn eléyìí ni ìdájọ́ tọ́lọ́run bá mú wá lórí ẹ̀ àwọn olùmọ̀ ní pé kí lọ́tọ́lọ́run bá fi mú dájọ́ yìí wá wọ́n ní pé kí lọ́tọ́lọ́run bá fi mú dájọ́ yìí wá ni pé gbogbo ara lọ́gbádùn orú nǹkan yìí gbogbo ara náà ló ti kó sí ìyá rẹ̀ lọ́lọ́run bá fi ṣe é bẹ́ẹ̀ torí pé fífa rì mọ́lẹ̀ ìnira ọmọ àbá bẹ́ẹ̀ èyí tá a tún sọ lóko lókè ìnira ni ó tún jẹ́ ó ń sàn gbogbo ara yóò jẹ́ nira sí èkó lórí ayé tàbá wa mọ̀ ọ́n ìdájọ́ bẹ́ẹ̀ yọ yé èmi àti ẹ pé èèwọ̀ tó pé ti wà ní ọkọ ìdájọ́ rẹ̀ nìyẹn nínú ẹ̀sìn bẹ́ẹ̀ ni ní obìnrin tó ṣe pé ní wà ní ọkọ ọ̀n lọ ṣe báyìí kò sí yàtọ̀ rẹ̀ o nínú ẹ̀sìn ìdájọ́ rẹ̀ nìyí o ọ̀bá àjẹpọ́kùnrin tó ń lọ owó etí ìníyàwó tàbó ti ní ìdájọ́ kan náà ní ẹ̀dínwó ìdájọ́ wọn wọ́n rí wọn ìdájọ́ tí ó máa jẹ́ pé wọ́n náà lè gbọ́ ọgọ́rùn-ún tó wáyé pé ò tí tẹ́lẹ̀ ìdájọ́ rẹ nẹ́ẹ̀sì yóò jẹ́ gbọ́ ọgọ́rùn-ún nínú ọkọ́ra o ní irúṣọ ìbúsùn yẹn láti lọ náà a sì máa kígbe rẹ pé lágbájá ọmọ làkàtẹ́gbè ọmọ ọ̀dẹ̀ báyìí ilé báyìí àdúgbò báyìí ìlú báyìí ó ṣe sìnẹ́ pẹ̀lú ọmọ tàmẹ̀dù ọmọ làkàtẹ́gbè ilé báyìí àdúgbò báyìí a sì rí i pé bẹ́ẹ̀ ló ti ṣe ní tòótọ́ kó tó di pé wọ́n ń nà wọ́n ní ẹgbẹ́ ọgọ́rùn-ún yẹn ẹgbẹ́ ọgọ́rùn-ún yẹn ẹgbẹ́ àtijọ́ ni ẹgbẹ́ àdójútì ni ṣùgbọ́n látà pé òfin ìsìlámù sí láwùjọ wa ẹ wo báwọn yẹn ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa bẹ́ẹ̀ ẹlòmíràn máa ń sọ pé sálàbì sálàbì ni mí èyí sálàbì ò kọ́lẹ̀ èdè sùn ní rárá torí pé irú ìṣesí yìí kèé ṣe ohun tó yẹ kó máa wáyé tí ó bá tiẹ̀ máa wáyé kọ́ máa wáyé lọ́dọ̀ àwọn tó epo jẹ́ mùsùlùmí ọlọ́dẹ ẹ̀yọ́ ṣùgbọ́n ọmọ ọgbẹ́rẹ́ ló ń tún náà èèwọ̀ ni ọgbọ́dọ̀ sí tí mo bẹ́ẹ̀ bá wá fẹ́ máa wáyé tí wọ́n ní rí fún òun rẹ̀ ọ máa padà lọ́dọ̀ àwọn tó ẹlẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bá wọn àlejò tó ti máa ń tó báyìí bí àwọn òfin tiẹ̀ ọ̀họ́ ó gbọ́ ẹkún lọ́dọ̀ oṣù ọlọ́run ọba nínú sọ ìbùkọ́ rí àti muslim ọba bẹ̀rẹ̀ sí lọ́wọ́ ká pé ọlọ́run mo máa ṣe nǹkan báyìí mo pàdé obìnrin kan kọ̀rọ̀ tá a ti jọ lọ́rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí báyìí báyìí báyìí mo wá jẹ́ nìkan tí mo ṣe báyìí tí mo ṣe báyìí tí mo ṣe báyìí nínú àdámọ́ ọlọ́run ọba sì ó sì jẹ́ nìkan tí ikọ́ gba ibi tí ó ti lọ sí òun lọ wọ́n jọ lọ sí òun sá níbi ọ̀bá pẹ́ nìyẹn mọ́ ẹni ọlọ́ba bó ń sọ ọlọ́run bá fún sọ ọlọ́run ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan sọ̀rọ̀ lórí rẹ̀ àlẹ́bí ọmọ ọmọ sọ̀rọ̀ sọ sọ pé àdámùtú sọ́ọ̀dì má àná tó kírun pẹ̀lú wa ni tí mo kírun pẹ̀lú yìí àlẹ́bí ni pé ọlọ́run bá ti sàkóyìí fún ọlọ́run bá ti sàkóyìí fún ẹ ó ké bàjáre lọ́ọ̀bẹ àwọn ẹlẹ́kọ̀ọ́ ó sunkún lọ́ọ̀bẹ ó gbà fún ụwa ó yàtọ̀ sí wọ o tó ṣe pé ọ̀dà rẹ̀ ni ọ́ ọlọ́run pé ètò ọ̀sẹ̀ kò wájúmọ̀ ni ó wájúmọ̀ ní ọjọ́ bẹ́ẹ̀ tọ́wá ni wọ́n sọ̀tà láti fún ẹgbẹ́ ètò àbọ̀ ìdí yẹn ẹwù òun sunkún lórí ẹ̀ àlejò tó ti òun ti ọlọ́run bá ní pé àdámù tó sọ́dún yìí máa àná tí mo ti kírun pẹ̀lú wa tí mo ṣe iná mo mọ̀ fọ́ ronúpo tí ronú pè wàdà kó tó dọ́dọ̀ mi tẹ́lẹ̀ ẹ wá wo bá wa ṣe ń fi ẹsẹ̀ bá a ṣe fi ń sakọ bá a ṣe fi ń sagbádá ẹlòmí ò tún wà bútá yóò tún máa ṣe ara rẹ̀ pé ha àti ẹ̀fájáta ọkùnrin ẹ̀gùn àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn á wọ́n gbà pé ọ̀ǹtrà kúkú ọwọ́ ara rẹ̀ ṣàìsàn ní sí ọlọ́nà o tọ́ bá fi ra rẹ̀ yóò ta kọ́ máa lọ tẹ́ra rẹ sọ́dọ̀ àwọn ìyàwó rẹ lọ bá tẹ́ra rẹ lájàtà àjàdí àjàmú ó lóore lọ́dọ̀ rẹ ń yẹn kódà ó tún gba ni àwọn àdébíà Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé wọ́n fi bóde àhàdékò sọ́dà kan tó ń kálukú yín bá súnmọ́ àwọn ìyàwó rẹ ẹ gba aláàdá lórí ẹ àwọn sàádó sọ pé àyà àti àhàdúnà ṣàwọ́tà òkùnrin ẹ̀kúnlẹ̀ náà wò ájọ́ sẹ́nìkọ̀ọ̀kan yẹn wọ́n wà lọ gbọ́ ó ń sọ ọlọ́run bá ní pé ṣe bí tẹ́ bá lọ́ọ́ ṣe bíbí ewọ̀ ṣe bí yóò jẹ́ ẹ̀ṣẹ̀ fún yín ẹ̀rọ náà ní tẹ́ bá ṣe bíbí tó jẹ́ tó jẹ́ tán náà bẹ́ẹ̀ lè ṣe gbalada ẹ wá wò bá ṣe wá wà mọ́sálásí ọlọ́run láwọn gbọ́n àwọn ṣe é pé láàdá làwọn fi wọ́n ti wà mọ́sálásí lónìí arákàlá òfin ọlọ́run ti ọlẹ́sàn rẹ̀ nípa pé ó jẹ́ kí ìyàwó rẹ̀ ọ̀tẹ̀ máa sunkún eléyìí ọjẹ́ nìkan tó yẹ kó fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ọjọ́ wájúmọ́ ọlọ́run bó sọ lẹ́sìn rẹ o ọlọ́run bó sì sọ lẹ́sìn rẹ tẹ́ yóò sì pé bẹ́ẹ̀ náà wà láwọn ẹgbẹ́ kejì tó fẹ́ gbẹ́ka fún wọn fẹ́ bẹ́ẹ̀ ẹni ẹ lọ́nà òun lọ́ọ́ fẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òtẹ́ẹ̀lì kéékèèké wọn ti wá ṣe é mọ̀tàkùn tó ọ̀pọ̀ ẹpẹtẹ láwùjọ wa ọ̀nà ibi tábùrú tí wọ́n ń bẹ ẹlòmí ò tún gbọ́mọ lọ́ọ́bẹ ni ọmọ máa sunkún wọ́n sì máa gbo ìyámọ́lẹ̀ láàrin láàrin ìgbọ̀mọ́ ẹ jẹ́ mójútó àwọn ìyàwó wa wọ́n pé wọ́n máa bá jà wọ́n máa wá fún wọn wọ́n máa fi bá jà wọ́n bẹ́ẹ̀ ṣe bá jà àwọn ọ̀rẹ́ kún bẹ́ńtà wọ́n máa fi ṣe ẹ̀yẹ́ ní pé fèsì ààrẹ ọkọ̀ kẹ́lẹ́ ni wọ́n dúró sí àwọn bàbá bàbá ọmọ làwọn jẹ́ èyí dúró lọ́kọ̀ kẹ́ wọ́n pọ̀ ń tara pẹ́tẹ́ ó pọ̀ ń arábìnrin kẹ́ ń sọ ọkùnrin lẹ́nu jẹ́ mẹ́ta àwọn táwọn bá jọ lọ láwọn obìnrin táwọn bá gbowó tí àwọn tán àwọn wà tẹ̀sùn gba àwọn ènìyàn gbà bí three hundred three hundred gbowó tí wọn òwò pátí tí wọ́n ṣe yẹn àwọn tó gba bí three hundred two hundred wọ́n máa fòun jẹ̀ ẹ́ bí ẹ máa tẹ ààrẹ jẹ àwọn ọkùnrin náà ni orí fáwọn tó gba twenty fún tiwọn ọkọ àbúrò aṣọ ti báyìí ní wàhálà gẹ́gẹ́ làwọn jọ ṣe táàbà sọ pé bóyá wọ àwọn tí jẹ́ nìkan wọ́n tún gbádùn ara wọn nígbàdùn táyé ṣe pé yàtí ìjọba ìjà ti yà mà òun ní yìí òun bomi ara lásán lòun bọ̀ wá òun bọ̀ wá gbòòrò owó tí wọ́n tún lékún sí bẹ́ẹ̀ náà nìyàwó tètè kú tó wá jẹ́ Aa, ah, láàmà àwọn obìnrin àwọn ọmọ ìyá mọ̀ wọ́n jù lọ ọba ti gbọ́mọ̀ rẹ bẹ́ẹ̀ kú lábẹ́ rẹ lọ ẹ̀kọ́ girama sílẹ̀ ẹ̀kọ́ ayé ha ó tètè lọ mọ́ kan wá bí wọ́n tètè lọ́dọ̀ rẹ tó pé ni ó lè máa ti ti já ti ó ti tọ́dún márùn-ún sẹ́yìn tí ò ti rí mọ́ tí wọ́n sì máa wọ́pẹ́ alhamdulillah ló fi jẹ́ pé ẹgbẹ́ amójútó àwọn ọmọ wa lóbìnrin ọlọ́run bọ̀ ọba àgbẹ̀tì ọlá yóò mójú ká wa náà gbogbo mi yóò ń ta bá fún ìṣèkọ́lọ́ kó sàtúnṣe ẹnu kọ̀ọ̀kan wa o bàbá náà tẹ̀lé fi bìnà hasana wọ́n fi láti rà sí hasana wọ́n fi náà lọ́gbà náà aláwọ̀ yá mọ̀kọ́ ìbá kòló الله أكبر الله أكبر أشهد أن لا إله